dáṣọ ni pé àpèjúwe méjèèjì yìí àpèjúwe méjèèjì kul inna salati wa nusuki wa mahayaya wa mamati pé bí bí láti láti ilé ayé náà lè yóò ti pèsè alikiyama rẹ̀ kalẹ̀ abẹ́lẹ́ ọ̀nkọ́lọ́ kó ṣe iṣẹ́ dáadáa ní rọrùn fún wa ibi tá a tọ́lọ́ ní pé ìyá kan ní abudu ìtumọ̀ ìbádànù gbogbo ìṣẹ̀mí wa ìṣẹ̀mí wa ọ̀gbọ̀dọ̀ jẹ́ níbàámu sí ìlànà Eh, òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam káàsì máa yí pé gbogbo táwọn bá ń ṣe ìbáàdà ni ìbáàdà ni wa iyyaka nasta'in ọ̀dọ̀ ọlọ́run bá nìkan láti máa wá àrànṣe àní wá àrànṣe lọ́dọ̀ ẹni kankan. Eh, eléyìí ni pé nasta'inuka eh, nasta'inu bika wala nasta'inu bi ghayrika fima la yaqdiru alayhi illa Allah. ọ̀dọ̀ ọlọ́run ọba nìkan náà láti máa wá àrànṣe lórí nǹkan tí ẹnìkan ipa ẹnìkan kan ò kán àfọlọ́run ọba. bí àpèjúwe kí ni èèyàn ń wá ọmọ ni ọ̀dọ̀ ọlọ́run ọba la máa ń wá ọmọ sí. òjò rọ̀ afẹ́ bẹ lọ́run òjò ọ̀dọ̀ ọlọ́run ọba nìkan náà ni ọlọ́run ọba ní rọ̀jò òun ní ní kójò rọ̀ òun sì ní ní kó má rọ̀ mọ́ ipa ẹnìkan kan ò ká pípa ẹpẹ́ ní àfẹ́kójò rọ̀ wà láì pẹ́ ẹnìkan kò kàn kó sì fẹ́ rọ̀ kẹ́nìkan wá ní pé àwọn ti ń sòde àbáwọn ń ṣe iṣẹ́ ilé kan wá ní pé alábàjọ́ sì sí ń bí ni tó bá wà ń bí pẹ̀lú ògùn ọlọ́run tó bá wà ń bí òjò wọn ò ní rọ̀ pọ́lọ́mbá ni ò ní rọ̀ kò ní rọ̀ ẹnìkan kan ò lè mú òjò lọ́wọ́ àfọlọ́run ẹnìkan kan ò sì lè ní kí kó rà àfọlọ́run ọba ìyá kan àwa ìyá kan sàyìn wọlọ́ nìkan láàmú wa lára sí níbi nǹkan tí ìpẹ́ nìkan kan ò ká àfi ọlọ́run ọba subhanahu وتعالى اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم اللهم في النموة fi ẹsẹ̀ wa lójú ọ̀nà tó tọ́ ojú ọ̀nà tí yóò mú wa rójú rẹ̀ wọ lọ́wọ́n ọba ayé dúlànà wà àrṣẹ́dínà wà wà fẹ́kùnà lè sọ̀rọ̀ pé àlùmùsàkìm هو الطريق الواضح الموصل إلى الله وإلى آه، جناته الموصل إلى الله وإلى جناته آه، وهو معرفة الحق والعمل به اللهم ji kalẹ̀ máa tí ń jẹ́ òdodo kọ́ wá ṣe ìnílò rẹ̀ níran fún wa gẹ́gẹ́ bó ṣe أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه ولا تجعله ملتبسا علينا فنضل ọlọ́run jẹ́ ká rí òdodo fi òdodo hàn wá fi òdodo hàn wá kọ́ wa ṣe ń rọrùn fún wa àti lò tọ̀rọ̀tọ̀ ni kéèyàn ó rí òdodo ọ̀tọ̀ ni kọ́lọ̀ kó fi òdodo máa ní ọ̀tọ̀ ni kípa rẹ̀ wá ká kó lè ṣe aláwọ̀ àti wákìlì ọ̀rọ̀ bákan náà tọ̀ sí ni kí kéèyàn ó rí apá kìíní yóò dáa kọ́lọ́n kó wá ṣe rọrùn fún kó lè fi ilẹ̀ yóò tún gbọ́dọ̀ wọn bá rẹ̀ ni. ihdina siratal mustaqim ọlọ́run dullana wa arshidna ila tariqil mustaqim ila siratikal mustaqim ọ̀nà rẹ̀ tó tọ́ yàkùn ẹsẹ̀ wa lébẹ̀ fi mà wá kọ́ sì ṣe títọ́ rẹ̀ kọ́ sínú ọ̀nà fún àwọn ọlọ́run ọba. ihdina siratal mustaqim alihidaya ọ̀dọ̀ àwọn onímọ̀ alihidaya tó àwọn àbá àṣàlàyé fún wa pé ní ọ̀nà méjì ò ní hidaya ló pín sí alihidaya tó ọ̀nà méjì ò ní ó pín sí. الإمام الباجي رحمه الله في المنتقى قراءة في المنتقى ينتهي شرح الموطأ الإمام مالك رحمه الله قال والهداية تكون على معنيين إتما مجلني أحدهما بمعنى الإيضاح والإرشاد يقال هديت فلانا الطريق أي أرشدته إليه ìkànnì pé ká ìhìdáyà kan ìfinimọ̀nà ìfinimọ̀nà tó yẹ pé ní kéèyàn ó ṣàlàyé nǹkan fún yàn kéèyàn ó tọ́ni sọ́nà kárẹ́ nìkan nísìnyí kó béèrè ọ̀nà adákùn òun báyìí ni lápèjúwe òun ah, òun lọ ọjà ọba ni òun lọ ms palace níta tó ọba ti jáde síbẹ̀ wọ ọkọ̀ kọ́lọ́n lọ bí báyìí ọba kó ń bẹ bọ́ọ̀lì ọtún wọ mí èèbọ̀ òní ìrìṣàdùn ọtọ́ sọ́dọ̀ nù ìdáyà kan nù. وبمعنى التوفيق والانشراح انشراح صدر ìtumọ̀ tó yẹ pé ní tàwọ̀fíìkù ni ni pé kọ́lọ́n kò fi ọ̀nà mà wá ọlọ́run tọ́wasọ́nà dúlà náà wà ṣùdùnà wà fẹ́kùnà fanàmà wá ìkíní kejì méjèèjì hidayatu min Allah subhanahu wa ta'ala ọlọ́run ọba náà lónìí. amma bi ma'na tawfiq ẹ̀rí ìfẹ́ pé ní tawfiq kò ní fọlọ́run ní fi ẹ̀sìn kò ń gẹ́ ìtọ́jẹ́ pé ní ìtumọ̀ rẹ̀ inshirahu sadri ní kọ́lọ́n kó jẹ́ kí igbá èèyàn kó sí payá kété èèyàn ò sí payá tọ́lọ́run òní ọlọ́run bá ń sọ nínú suratul Qasas sọ pé ní innaka la tahdi man ahbabta walakinna Allaha yahdi man yasha wọ́n sọ fún jíṣẹ́ lọ́wọ́ sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ pé ní eré ànábì ipá rẹ̀ ò kákọ́ fi ọ̀nà mẹ́rin tó bá wù ọ́ kì í ṣe pé wọ́n lọ́ọ́ kàn fọ ọ̀nà mẹ́rin tó bá wù rárá o ọlọ́run ọba ní máa ń fi ọ̀nà mọ ẹni tó bá wù ẹni tọ́lọ́run bá bá ṣe lẹ́ni ìmọ̀nà òní ó mọ̀nà ẹni tí ò bá ṣe bẹ́ẹ̀ man yahdihillah fahuwal muhtadi wa man yudlil falan tajida lahu waliyyan murshida ẹni tọ́lọ́run bá bá fẹ́ fi mọ̀nà ẹ hidaya àti tawfiq wa inshirah sadr lọ́lọ́run ṣe. àyà yìí Suratul Qasas fifty six àwọn èèyàn ní pé àwọn àfáàtọ̀ wípé ní ó bó ṣe gbìyànjú fáànẹ́bí sọ̀rọ̀ tó ìlú mọ́kà ànẹ́bí sọ̀rọ̀ sọ̀rọ̀ harisun jiddan ó ṣe ojú kòkòrò wípé à kí bàbá yìí bó ṣe gbìyànjú fún mi tọ́lọ́ ni kó gbìyànjú tó lábẹ́ àkọọ́lẹ̀ lábẹ́ kádàrá lábẹ́ àkọọ́lẹ̀ lábẹ́ kádàrá ló ti gbìyànjú ànẹ́bí sọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn ó wù ú ó wù ú kí àmú rẹ̀ yìí náà kó bá ànẹ́bí sọ̀rọ̀ sọ̀rọ̀ kó wà nínú àwọn tí ó bá ànẹ́bí wọn àlùjánnà náà anabi ìgbà tó fẹ́ kú anabi lè ba sallallahu alaihi wasallam ní ya am qul la ilaha illallah la ilaha illallah kalimatun uhajju laka biha inda Allah kó tiẹ̀ rí i wí la ilaha illallah kó tọ́lọ̀ bá ní kó rí i wí anabi ní pé sallallahu alaihi wasallam òun ó gbìyànjú àti àti fi àti fi ẹ̀ eh, fi kẹrẹ̀ wájú ọlọ́run bá ní ọ̀gbìn àlùkìyàmá. الله صحيح أيك لكن إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء إداية تتقوق إداية إيضاح والإرشاد كسالة كفونيا كفونيا كفونا مانيا أني القرآن سيكون وإنك لا تهدي إلى صراط مستقيم في هذا صلى الله عليه وسلم يعني كو كو سالة فونيا بيان وإيضاح so ìyíhun ẹbí táwọn náà ń ṣe yìí wọn làwọn afáàmù àfihàn sọ wípé ní báyìí nù lìnà sí àsúná wàlá tàxímù àlehà títí dáhìn olùpèpè sọ́jọ́ ọ̀nà ọlọ́run ọba àfọ́ òní mímọ́ títí ẹni wípé kó sàlàyé ẹ̀sìn fáwọn èèyàn àmọ́ kó wá kó ẹ̀ǹfọ́ọ̀sì ra wọn ipa rẹ̀ òkà mùhímmà dáhìn mùhímmà ojúṣe dáhìn ntí dáhìn gbọ́dọ̀ máa ṣe ntọ́lọ̀ ní kí dáyé ó ṣe ni pé ní ìkọ́mọ́tò àlẹ́hùjà àti níta ń ṣe yìí bó ṣe rí nì eléyìí tọ́ torí pọ́lọ́ bá wí báyìí òṣìṣẹ́ ńlá mọ́tò sọ́lá náà wí báyìí eléyìí tá ń ṣe yìí kò díẹ̀ káàtó kò tọ́ kí ló fà á torí pọ́lọ́ bá wí báyìí òṣìṣẹ́ ńlá mọ́tò sọ́lá wí báyìí àmọ́ kẹ́ni tí ń ṣàbùrúkọ wá chẹ́ǹjì ìfẹ́ nìkan kan ò ká ọlọ́nìkan òun ni mo ń fi ọ̀nà mẹ́ni tó bá wò àmọ́ ìtì dáhìn tipa rẹ̀ ká òní pé ní hidayatul irshad wal bayan kó ṣàlàyé ẹ̀sìn fún yàn iqamatul hujja kó mú ẹ̀rí wá kó fi ẹ̀rí ẹni tí ń ṣe àìdá pé ní tá à ń ṣe yóò da ẹ̀rí rẹ̀ sí ní lọ́nà tí ó baládàbí mu lọ́nà tí ó baládàbí mu gẹ́gẹ́ bọ́lá wọn bá ṣe ó ṣe advice Musa àti Harun bàtà lè bá fẹ̀rẹ̀ àwọn ọ̀sẹ̀ kólàlàwò qawlan layyina subhanallah ọlọ́run ọba ń sọ fáwọn òjíṣẹ́ rẹ̀ ẹ̀rú rẹ̀ Musa àti Harun bàtà wọn lè bá fẹ̀rẹ̀ àwọn ẹni tí tó náà láyà tó láyà tó láyà tó sọra ẹ̀ di ọlọ́run tó sọra ẹ̀ ọlọ́run tó wá orogún pẹ̀lú ọlọ́run tó sọra ẹ̀ akẹgbẹ́ ọlọ́run subhanallah ọlọ́run tó wá ń sọ fáwọn tó rán pé ká lè ṣàlàyé fún un hidayatul bayani wal idah wal irshad tán lè bá ó tún wá ń fà sí wípé ní àmọ̀tẹ́ bá débẹ̀ o kó láláwo qawlan layyina ọ̀rọ̀ dá pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ẹ ti bá sọ̀rọ̀ kí lóò torí pọ̀ bá ni ọba ni ọlọ́run tún ó recognize ìjọba rẹ̀ ó fi pọ́n ẹlẹ́bọ̀ tí kò pọ́nra rẹ̀ lé ó tayọ ààlà tọ́gà mú fìdáwọ̀nà tayọ ààlà lórí ilẹ̀ òǹtafẹ́ lómẹ́ni wípé ní ẹ̀dá àwa náà ó gbọ́dọ̀ a máa ṣe làákàyè pẹ̀lú rẹ̀ bá a bá ń lè ṣe dáwà fún onípò yálà ọba ni àbáwọn aláṣẹ ni ọ̀nà tá a gbàgbé kalẹ̀ ọ̀tọ̀ pàápàá jùlọ àwọn onímọ̀ àwọn àfáà wa àwọn àfáà wa eléyìí tí ẹ wá ní ìdí àkíyèsí pàápàá jùlọ lásìkò tá a wà yìí lásìkò táwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ àwọn ara wọn tí wọn mọ àwọn ara wọn kò sí tó fa àwùjọ tá a wà náà ó fàyè gbàǹgà kí nǹkan kò jẹ́ ká mọ ta ni onímọ̀ ta ni èsì onímọ̀ ọmọ kí ó lónìí bá ti parí ìdádí òun náà ti dà fá oníwàásí yóò máa wá fi wé yóò máa wá fi ra rẹ̀ wé àwọn àgbà fàtọ́ pé ní ọlọ́run ń ṣàánú wọn kódà wọn tún kẹ́kọ̀ọ́ níbi tọ́lọ́run ti ní kí islam kó kórin lẹ̀ táwọn yìí ń sì gbà pé yẹ́ẹ̀ àwọn eléyìí táwọn yìí àáfàá ni wọ́n pẹ̀tẹ́ uh, àwọn míì gan-an tá a mọ̀ sọ pé ní onísúnà ni selective sunna selective sunna náà lọ́pọ̀lọpọ̀ náà ń ṣe sunna kẹ́bìr kẹ́bìr kò sí fọ́pọ̀lọpọ̀ sunna kẹ́bìr kẹ́bìr ìfàgbàfẹ́ nìkan ò jáyé ogún so uh, gbogbo uh, táwọn ènìyàn wípé dáwà wa a gbọ́dọ̀ máa fi làákàyè ṣe gbàtúṣe lamọ sọlọsọlá tó ń rán muhammed lọ sílùú yamani ó ní pé innaka ta'ti qauman min ahli kitab ó jẹ kó mọ àwọn tí ń lè bá pé bí ó ṣe àdírẹ́sì wọn bí ó ṣe àpòròṣì wọn ó yàtọ̀ kí ló fà á torí pé ahli kitab ni wọn ọlọ́run ọba ọlọ́run ọba ó sọ tíra wọn ní tíra tọ́lọ́run bá sọ kalẹ̀ síwájú islam wọn ní lọ́wọ́ nígbà náà pé ó máa bí ó ṣe bá wọn sọ̀rọ̀ lónìí ká tó máa fẹ́ pé àwọn àkọsẹ́ pé ní ọlọ́run ọba ní kí kí wọ́n yóò yé wọn dáadáa wà láì a sọ wípé ní àṣẹ ìdáwò ìsúnmọ́ o àṣẹ ìdáwò ìsúnmọ́ ọ̀tẹ̀ ẹni tí ó wà correct yẹn kì í ṣe pẹ́ni tó kàn ka àwọn pamphlet tíra kéékèèké kéékèèké kéékèèké yáni pé lágbájá náà ó ṣe nǹkan tí ó da nítorí náà náà bọ́ wá sí ẹ̀mọ́ jókòó wájú ẹ̀mọ́ alman antaya akhi. ọ̀nà ó sàlékún àmì ẹ̀fún wa táwa yìí ọ̀nà ó sàlékún àmì ẹ̀fún wa. ihdina siratal mustaqim abẹ́lẹ́ wọn kọ́lọ́n kó sàlékún eh, dáadáa gbogbo àwọn àfáwà pátápátá àwọn àfáwọn onísúnà ńlọrin àti gbogbo àwọn agbègbè rẹ̀ àwọn tó ti lọ́nu wọn ṣéèkù wa eh, ṣéèkù aminullah ibrahim bàbá madina kọ́lọ́n kó sàforíjì fún wọn àwọn tá ń bẹ tán kù láyé àwọn bàbá wa mùdírù ṣéèkù abdullahi jibril sahban kọ́lọ́n kó sàlékún dáadáa fún wọn àwọn àfáwà alẹ́ abdulmajid alaro ọlọ́nkọ́ sàlékún dáadáa wọn gbogbo àwọn afáwà tó kù sars dr abdulgani abdulhamid agbárí gidoma akórèdé àwọn afáwà ustaz dr abdulrahman gbogbo wọn ẹ mọ̀ wọn àtàwọn àmì tó kù pátápátá gẹ́gẹ́ bá a bá ń sáyé pé ní àtàkfẹ́sù láyẹ̀kẹ́sì alábọ̀lẹ̀ àwọn tọ́lọ́ nìkan àkàrà tinú gbogbo àwọn tó kù pátápátá náà àwọn àfa wa lóní sọ́nà nílùú yìí àbẹ̀rẹ̀ àwọn kọ́lọ́n falẹ̀kùn dáadáa gbogbo wọn bẹ́ẹ̀ làwọn àfa wa màmú àgbà màmú àgbà ńlọrin àtọ̀tọ̀ dárúkọ wọn àwọn sẹ́kù wa Muhammad Bashir kọ́lọ́n kó falẹ̀kùn dáadáa wọn kọ́lọ́n kó falẹ̀kùn àná fún wọn Imam al-Malawi Imam Gambari àti gbogbo àwọn àfa pé ní amida ni wọ́n àwọn òpó tọ́lọ́wọ́n bá fi wọ́n mú ìsìláàmù tó fi mú wọn dání kọ́lọ́wọ́n kó sàlékún dáadáa gbọ́n wọn o. ihdina sirata al-mustaqim ọlọ́run fọ̀nàmọ̀ wá. nínú ẹ̀kọ́ tá a lè tó kọ́ nínú ayà yìí ni pé gbogbo bẹ́ẹ̀ tí o lè ga tó gbogbo bó ti wọ́n lè sin láwọn bá tó ẹnìkan kan ò kọjá àti bàtàn abẹ́lẹ́ ọ̀nkọ́lọ́n kó hàtá máa wà bí sàáda kó jẹ́ kálá ti bọ̀tán dáadáa kéèyàn má jọra ẹ̀ lójú pé ah, àwa bí ká bá dé yìí ah, àwa ti wà sọ́là wàhálà kò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ o ìmúlọ́run fi ni ká máa ṣe àdúrà yìí ká máa tọ hìdáyà hìdáyà kọ́lọ́run kó fi ọ̀nà tó tọ́mọ̀ wá á máa wá wí at least ó kéré jù ó kéré jù gbogbo wákàtí márùn-ún táǹkì lójúmọ́ àṣùbà raka méjì awílẹ̀ méjì àyílá àtàlásárì raka mẹ́rin mẹ́rin di mẹ́wàá mọ́gíríbì àti ìṣáyè mọ́gíríbì raka mẹ́ta di mẹ́tàlá ìṣáyè raka mẹ́rin ajẹ́ pé ní àmà wígbólóhùn yóò kéré jù lójúmọ́ ihdina siratal mustaqim ọlọ́run fọ̀nà mà wá lẹ́ẹ̀mẹ́tàdínlógún lójúmọ́ láàmà tọrọ kọ́lọ́run kó ṣe àlékún fọ̀nà mà fún wa ẹ̀kọ́ táwọn rí ń bẹ̀ ni wípé ní gbogbo bí wọ́n sún lè gà tó yóò tún máa tọrọ ìdáyà ọlọ́run ọba ni òjíṣẹ́ ńlá muhammadu sallallahu alayhi wa sallam tọ́lọ́run ọba sọ ayá ní kalẹ̀ fún pósí kánú tó ilé bọ́lọ́run ọba rẹ̀ gbogbo àwọn sàhábà ní sọlọ sọlọ bá ń ṣe kánú tán fi lè bọ́lọ́run ọba wọn gbogbo àwọn àfa àwa náà bá ń ṣe kánú bá ń ṣe lè bọ́lọ́run ọba wa àwa náà bá ń ṣe kánú bá ń ṣe lè bọ́lọ́run ọba wa abẹ́lẹ́ ọ̀nkọ́lọ́n kó ṣàlékún ìmọ̀nà fún wa ẹ̀kọ́ nu ẹ̀kọ́ nu ihdina siratal mustaqim ọlọ́run fọ̀nàmọ́wá o ọ̀nà tó tọ́ ọ̀nà tó tọ́ ọ̀nà kan fi mọ̀ wá yìí ni pé ní ọ̀nà tí ò tọ́ ọ̀nà tó tọ́ ọ̀nà ìta rí nínú alukur'an ọ̀nà ìta rí nínú sunna òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ti tún akójọ nú àwọn ááyà míì nínú sóràtú alaniam nínú sóràtú ẹlẹ́ẹ̀kẹfà aya one hundred and fifty one one hundred and fifty two àti one hundred and fifty three quran ní wípé ní qul ta'alaw atlu ma harrama rabbukum alaykum alla tushriku bihi shay'a wa bil walidayni ihsana wala taqtulu awladakum min imlaq nahnu narzuqukum wa iyyahum ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان بالقسط لا نكلف نفسا إلا وسعها وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربى وبأهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون أنا أقاريه وأن هذا صراطي مستقيما ومدات كاتوكيون وأن هذا صراطي المستقيم أما أنا من يو كان يقول فاتا يبني إهدنا الصراط المستقيم قرآن سورة الأنعام قرآن chapter 6 verses 151 152 153 وأن هذا صراطي مستقيما أنا تنسو تطنيو ìyàrá omi tábà ti ń ka sọ́tọ̀ ìhìdínà sọ̀rọ̀tọ̀ al-mustaqim ọ̀nà wo ni ẹ padà sínú suratul an'am Quran chapter six verses one five one títí di one five three. ọlọ́run ni wa anna hadha sirati mustaqima fastabi'uhu ó ní ẹ tẹ̀lé tattabi'u subula fatafarraqa bikum an sabili ẹ má tẹ̀lé àwọn ojú ọ̀nà míì tó pọ̀ àwọn yìí sì ni wọ́n pọ̀ ètò tẹ́ bá tẹ̀lé wọn wọ́n distract attention yín wọn ó pa ìrojú bá yín ọlọ́ni pé záàlì kan wàásù àkùnbẹ eléyìí ohun eléyìí ohun òní tí à ń ṣe ní kìlọ̀ fún yín à ń kìlọ̀ rẹ̀ fún yín torí kí ni tẹ́lẹ̀ bá bẹ̀rù ọlọ́run bá idan ihdina as-sirata al-mustaqim àwọn nù káwa náà lè ka alhamdulilayi kuraani yorùbá ń bẹ náà ti tó sí yorùbá kuraani òyìnbó ń bẹ ká lè ka ihdina as-sirata al-mustaqim àlùbẹ́bẹ̀rẹ̀ kó anáwó ni a lè Quran chapter six verses one hundred and fifty one one hundred and fifty two and one hundred and fifty three àwọn sàábì ànisọ̀lá sàlá nígbà tó làwọn sọ nígbà tí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tó ń ṣe ìtumọ̀ àyàtì sóràtù àníàmì yìí tààkàn fún àwọn sàábì àtọ́dẹ́bí wa anna hadha sirati mustaqima فخط النبي صلى الله عليه وسلم خطا مستقيما عن النبي صلى الله عليه وسلم هو فايلا ó fa ìlà tó straight ó fa ìlà tó straight pàtó fa tán wàhátọ kòtó tọ́nà àlàyémí nìyí wáyà sáré wàhátọ kòtó tọ́nà àlàyémí nìyí wáyà sáré ó wá tún fa ìlà lápá ọ̀tún lápá òsì lápá ọ̀tún lápá òsì wá ní pé ní sìrọ́ọ̀tì tó lọ straight yìí òun lọ́nà tó lọ àlìjánná ẹyọ kan náà ní kò pọ̀ wani amma hazi ka subul àwọn tó yà lápá ọ̀tún lápá òsì àwọn yìí ní subulu tí kúránì yìí pé ní wàlá tattabi'u as-subul mẹ́tẹ̀lẹ́ wa ala ra'si kulli tariqin kulli sabil lórí junction kọ̀ọ̀kan junction kọ̀ọ̀kan tó wà ń bẹ̀ àwọn dáhìn àwọn tí wọ́n ń pèpè fún wọn pèpè wọn kọ̀ ń bẹ̀ ìdájọ́ pé ní fàkójú ẹ̀ nísìn ìdá rúfẹ́ ààrẹ àná tírun bá tó lásìkò ọ̀run tó tọ̀ríkù kanù tó lálẹ́ jẹ́ náà kéèyàn ó lè dá lóhùn tọ̀ríkù ni. ibẹ̀ náà ìjó làwọn máa jó àwọn kan lúdò ni wọ́n máa ta àwọn kan òun bẹni tá ti ń bísí pẹ̀lú ìyàwó àwọn kan àwọn bẹni bí láti ń bísí pẹ̀lú iṣẹ́ tá ń ṣe bóyá télọ̀ ni bóyá àwọn tá ń lọ ata ni bóyá àwọn tá ń oríṣiríṣi àtà ń tajà gbogbo àwọn eléyìí ṣubúlù ni wọn o kàbí kò yé wa ṣubúlù ni wọn o àwọn yìí ń kíra ń ṣe because wọ́n fẹ́ distract attention tó fẹ́ eh, gbàtà ní pé káwá kírun àwọn máa distract attention ni ṣèyítọ́nù sì ni ó tún burú àsìkò ohun bóyá lómi ti ń tajà látara tó ti jòkó tí ò tí tí ò ta nǹkan kan àwọn à ń ṣe Allahu akbar Allahu akbar fún àyílà ẹnìkan bá páàkì síwájú ẹ bàbá tó ń ta símẹ́ǹtì pé agbára símẹ́ǹtì mélòó ṣẹ́ni tó pọ̀ àání àárà tó tọ́gọ́rùn-ún à àwa ni kò tán ẹ pẹ̀lú ọgọ́lá ẹ máa ń sọ ọmọ à ń bọ̀ wá. Allahu Akbar àdáwọn ni o kọ́lá ń sọ à ń bẹ̀rù àdáwọn ni o àdáwọn ni o bí ó bá sọ fún tọ̀hún pé àsìkò wọn ti sọ ẹ̀dá ṣá pé onírun lẹ́yìn náà ká lè kírun tí bá lè ṣe onírun ẹ̀dá jẹ́ kí n farabalẹ̀ kírun kó má sáré kírun o nta máa wí ni pé ẹ̀dá kan jẹ́ kí n sáré kírun ẹ má sáré kírun ẹ jẹ́ ká farabalẹ̀ kírun bàbá wa kírun náà pẹ̀lú ògo Ọlọ́run ba pẹ̀lú ògo Ọlọ́run ba wọn ni kó àǹfààní pé ní wá ìyá ọ̀hún àtẹ̀yìn àtàwọn wọn dìpẹ́ndàǹtì yín ọlọ́run ní àrísìkì yín ọwọ́ wa ló wà wà láṣẹ so àbẹ̀ ọlọ́run kọ́lọ́n kò ṣe nírọ̀rùn fún wa ìdínà sọ́rọ́pà mustaqim àtàkùn ẹni Quran alimẹ́sàn-án ó fa nígbà tó parí àyàtì àníhàm ó fa ìlà lórí ojú ọ̀nà tó yà lápá ọ̀tún lápá sí oríṣiríṣi àwọn nǹkan níbẹ̀ ńbẹ́ ẹ̀dá kan má jà á dá wọn lóhùn o kódà nínú ìbáàdà náà nínú ìbáàdà náà ìrùn táǹkì ìṣẹ́ náà sọ̀rọ̀ sọ́nà ó ti ṣàlàyé oríṣiríṣi ohun tá a máa ké fún wa ìran ọ̀ràn àyàn ànábi ṣàlàyé ẹ̀ tó yé yékéyéké àwọn sàábé sì kọ́ àwọn tó wà lẹ́yìn wọn àwọn tó wà lẹ́yìn wọn náà kọ́ àwọn tó wà lẹ́yìn wọn títí tóbi lórí àwa náà àwọn ànàwà fi lò tó tún tọ́ ànábi ó kọ́ wọn bá a ṣe ṣàlùwàlá ànábi ó kọ́ wọn sallallahu alaihi wasallam àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so èyí tá ní sọ̀rọ̀ sọ́là ń kọ́ àwọn sàábé òun sirati mustaqima ẹ̀rí tí ò bá ti kọ́ wọn kódà tá a bá kùn ún lọ́dà kì í ṣe siratu mustaqima o kì í ṣe siratu mustaqima sọ̀nù bóyá pé ní àwọn nǹkan mìíràn ń bẹ tá a bá nílẹ̀ fẹ́ pé ní àbá ń bá wọn ni àwọn tí wọ́n introduce rẹ̀ kọ́lọ́n kó san wọn lẹ́sàn-án àníyàn wọn da wọ́n sì ṣiṣẹ́ that's husband of ni wá sí wọn ni pé ní wọ́n ṣiṣẹ́ pẹ̀lú gbìyànjú nígbà náà fàbẹ́lọ́nkọ́lọ́nkọ́ lákànṣọ́ rẹ̀ sápẹ́ ìgbìyànjú wọn ó bá bá a mu wọn ò ní láàdá méjì àmọ́ tí ò bá bá a mu wọn ò ní láàdá ẹyọ kan ọlọ́run ní kọ ẹ̀ṣẹ̀ fún wọn. ẹ jẹ́ kí n mú àpèjúwe kan wá ìyẹn ẹ̀rú sìn ọlọ́run ọba a rí i pé inú àwẹ̀ la wà yìí inú àwẹ̀ ń la wà yìí gbogbo alamọ yìí pé ní ìka kùránì pẹ̀lú ọ̀gbọ́n àwọn padà sàlàyé qira'atul Qur'an wa tilawatuhu insha Allah ta'ala. gbogbo alamọ yìí pé ní káka kùránì ìbádà ńláńlá ni káyàn náà fílà ìbáàdà ńláńlá ni àtàwọn oríṣiríṣi sadaka sàrà àti ìbáàdà ńláńlá ni àtàwọn oríṣiríṣi ìbáàdà náà tó àmà yẹn náà fílà lóru Ramadan ntí òjíṣẹ́ ńlá Muhammadu sallallahu alaihi wasallam tó wí ni pé ní sọláàtù láìlì màtínà màtínà bá a bá fẹ́ kírun lóru tá a fẹ́ yẹn náà fílà àmà yẹn ní méjì méjì ni pé àyàn àti rákà méjì àá sàlámà àtúntì rákà méjì àá sàlámà àtúntì rákà méjì àá dédéédé iye tọ́lọ́run bá wá fún wọn lágbára àti kìmà kò ní òǹkà kò ní àlà ànínàṣọ̀rọ̀ sálàm tó lágbára àti fààlà sí àti fọ̀ǹkà sí kò fi sí kò fi sí. lónìí apá àti máa gbọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ̀sí ni kò mọ bóyá wọ́n ti ń dínkù nísìnyí bẹ́ẹ̀ bí táwa sì wà ní o. náà fílà òru tòní raka mẹ́jọ salama mẹ́rin fatia kan kólówàláwo mẹ́ńlá kólówàláwo méjìlá ìsájà àbí raka àkọ́kọ́ kólówàláwo mẹ́ńlá raka kejì ẹgbọn eléyìí ọlọ́run kò sa àwọn tí wọ́n ṣe nígbà wọn bóyá níyàn tí wọ́n ní wípé àfi ká ṣe àwọn èèyàn lójú kòkòrò ká ṣe wọ́n lákin ká ṣe wọ́n lákin yìí làwọn làwọn pẹ náà ń pè ní àtẹrẹbù àtẹrẹhìm ìsèèyàn lójú kòkòrò àti dẹrù náà báyàn tàbá sì lọ wò lọ́dọ̀ àwọn onímọ̀ lọ́dọ̀ àwọn àfa oní hadithi a rí i pé nú àwọn asubáàbù wabẹ́ẹ̀l hadith nú àwọn nú àwọn ìdí táwọn èèyàn torí rẹ̀ tán fi ṣe àgbélẹ̀rọ ahadith tẹ̀rẹ̀gí wọ̀ tẹ̀rẹ̀gí wà ń a fẹ́ ṣe àwọn èèyàn lójú kòkòrò kan ṣe ṣe dáadáa afẹ́ dẹ́rù nọ́mbà wọn ká má ma, bẹ́ẹ̀ mọ́ so ó jẹ́ kọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn nígbà náà lọ́hùn kí wọ́n á hun àwọn nǹkan tí ò sínú àdéhùn kan sì gbé e kalẹ̀ gẹ́gẹ́ bí àdéhùn àbí kí kan ẹni tàbí kan afẹ́fẹ́ dáadáa ìwé ilé ìtàkùtàkù pápákọ̀jọ tàbí wáyé ní sàpèjúwe pé ká ṣe àwọn èèyàn lójú kòkòrò ká ṣe wọ́n lákin àti máa kíìpù òru wọn bísì fún ah, náfìlà torí pé tí wọ́n bá yìí síbẹ̀ lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ó kàn sùn ní ìwà lómi tó gbà ní wípé ní Ramadan òun là ń fi ń sùn àtọ̀sán àtàlẹ́ ẹlòmíì kan tó máa fi sin ẹran pé ah òun jẹ sàlẹ̀ tó yẹ tó ń kásùn bá àtàbáyé tó ń sùn àlẹ́kọ́dà gbà tá ń pe magrebi subhanallah lórí kò kí asiri eléyìí wò tọ́ ọkọ̀ dá o bẹ́ẹ̀ náà ni lóru ẹlòmíì tó bá ti jẹun tábàyé yóò sùn ni wọ́n ó jẹ jẹ sàárè ni tọ́gbọ́yà ń kata àwọn tó ń ronú wọ́n fẹ́ rọ̀ gábà àwọn èèyàn tẹ̀rẹ̀gìbù yìí pé ní ká ṣe wọ́n lójú kòkòrò àkàn náà tiẹ̀ mọ́ kán gbalada kán pinnu oríire yìí láti ṣe léyìn àtẹ̀kẹ́tẹ́ bá yẹ sọ pé n tí ò bá ti sí ẹ̀rí fún man amila amalan laysa alayhi raddun laysa alayhi amaluna fahuwa raddun man amila amalan laysa alayhi amruna fahuwa raddun gbogbo nǹkan téèyàn bá ṣe téèyàn bá ṣe tá a rí fìdí ẹ̀ múlẹ̀ nínú alukur'ani tá a rí ibi fìdí rẹ̀ múlẹ̀ nínú alukur'ani tá a rí ibi fìdí rẹ̀ múlẹ̀ nínú sunna òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam wọn ò ní kò kò ní jàtẹ́wọ́ gbà o kò ní jàtẹ́wọ́ gbà o kò ní jàtẹ́wọ́ gbà o nínú àpèjúwe náà ni àwẹ̀ arúgbó àwẹ̀ aláàádọ́rùn-ún àwẹ̀ èwo èwo làwẹ̀ arúgbó arúgbó sọ pé ní ọlọ́run torí ẹ̀ sàlùkùrá nìkan kalẹ̀ yìí pé ní wọ́n á lẹ̀ sínú yòókùn kó na hó fídí àtúntò àmọ̀ mẹ́sìkìn ààwẹ̀ rọmọdún gan tó jẹ́ ojúlówó tá a gbọ́dọ̀ máa gbà ọlọ́run ní pé àwọn arúgbó ń sẹ́ arúgbó arúgbó tàǹsán àwọn tí ààwẹ̀ ó bá máa ní wọ́n la kùrá ní pé ní àwọn kùrá ní gbé ààwẹ̀ gbígbà kó lọ́rùn wọn pé ká máa fíìdì ká máa ṣe fídíà ká máa bọ́ àwọn aláìní kán lójúmọ́ ó ti tó fún wa wọn nígbàgbọ́ mọ́ àwọn yìí lára rẹ pé ní afáǹgbàwẹ̀ arúgbó bóyá ń gbà náà eh, oríṣiríṣi kẹ́kẹ́ bá sọ pé ní torí àwọn èyí àwọn náà wọ́n rí àdéhùn àmọ́ àwọn àdéhùn èyí tó ti ń bẹ nílẹ̀ ti pẹ́ ti pẹ́ ti pẹ́ táwọn èèyàn fi ń ṣe àwọn èèyàn lójú kòkòrò nù rọ́jàbù nù ṣàbán bẹ́ẹ̀ ni àwọn yẹn máa ń sọ̀rọ̀ kan wípé ní tọ̀ ǹjẹ́ e, e, èèyàn tó wá lè gbà rẹ̀ kó tún wọná bí àbí èèyàn lè máa yan náfìlà kó tún wọná bí àwọn ilé yọlá kó má gbà wá o gbogbo nǹkan ẹ̀wọ̀ náà ẹ̀wọ̀ àkọ́kọ́ náà ẹ rí i pé àmẹ́nuba iná ní ìsìn àìsàn pé ní àwọn tí wọ́n introduce nǹkan ìkọlọ́nkó sanwó lẹ́sàn-án rẹ̀ àníyàn wọn dá ìgbìyànjú ni wọ́n gbà òjíṣẹ́ ńlá màá sọ̀rọ̀ sáwọn sọ pé ní ẹnikẹ́ni tó bá gbìyànjú fa àsọ́ọ̀bà fa àsọ́ọ̀bà faláwo àjọrọ̀ ni àjòrò al-ishihad wà àjòrò ìsọ̀ọ̀bà ẹni tí tó bá gbìyànjú nú onímọ̀ lẹ́ni tó tó gbìyànjú ni o lẹ́ni tó tó gbìyànjú ọlọ́run sì ní kó gbìyànjú rẹ̀ kó bọ́ sí i yóò ní láàdáa méjì láàdáa kó tiẹ̀ kọ́kọ́ wo ọ̀rọ̀ ọlọ́run ó wo ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam ó sì rí nǹkan kan fàyọ níbẹ̀ ọlọ́run wá ní nǹkan tó rí fàyọ òun kó bàtà ọlọ́run bàtà anábì sallallahu alaihi wasallam mu sòrò eléyìí òun anábì ni yóò ní láàdáa méjì láàdáa àkọ́kọ́ ipò ó ti ẹ̀gbìyànjú ó tọ̀ tíra ó tọ̀ Al-Qur'ani ó kí sínú anábì sallallahu alaihi wasallam yóò ní láàdáa yọ yóò tún wá ní láàdáa pé ni ọlọ́run fi ṣe kòǹgẹ́ pé nǹkan tí ó wí ọlọ́run ẹni tí wáyé pé ní òun náà wá ní capacity is very competent scholar láti wo láti wọnú alukoran láti wọnú sunna láti wọnú sunna kó sì gbé nǹkan kan jáde nínú nǹkan tí ò ṣẹlẹ̀ rí kátà pẹ̀jú ẹni sìn àsìkò kòrónà táwa yìí àwọn àáfàá àti gbìyànjú wọn ti jókòó lẹ̀ lórí oríṣiríṣi nǹkan ǹjẹ́ alẹ́ alẹ́ sọ̀spẹ́ndì ìmọ̀ kíjọba mọ́sálásí àti fatuwa lórí ẹ̀ ǹjẹ́ suspend sọ̀spẹ́ndì jùmọ̀ ṣe jẹ́ eh, alẹ́ eh, bóun ni sáfù ó ṣe rí wọ́n ṣe because ní tí ò sí tẹ́lẹ̀ nígbà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọlọ́run ní ká wà nínú àlùbáyì ó sì dé àwọn afá wò mákèjì gbogbo àwọn afá ni èyí tọ́lọ́run ní kó bá a mú bẹ́ẹ̀ àwọn yìí wọn ò ní láàdá méjì láàdá pé wọ́n wọnú àlùkùránì wọnú súnà wọ́n fi wá gbé nǹkan jáde tọ́lọ́run tó wá ní kí nǹkan gbé jáde wọn bá tọ́lọ́run àtàlẹ́ من اجتهد فأصاب فله أجران ومن اجتهد فأخطأ فله أجر واحد bẹ́ẹ̀ náà làwọn tàwọn náà ní sùn àmọ́ àwọn wà rí i pé ní ìgbàjú àwọn eléyìí òun ó kò díẹ̀ káàtó ọlọ́run ó san wọ́n lẹ́sàn-án ìpè ni wọ́n gbìyànjú àmọ́ ìgbìyànjú wọn tí ó tó kò díẹ̀ káàtó à ní tẹ̀lé ìtumọ̀ rẹ̀ nu ọlọ́run ó san wọ́n lẹ́sàn-án pé wọ́n gbìyànjú wọ́n fẹ́ sàwọn èèyàn lójú kòkòrò ni wọ́n fẹ́ ṣe wá ní jazakumullahu khairan ọlọ́run san lẹ́sàn-án rẹ̀ bọ̀tí pé ojú kòkòrò táwọn wá ṣeun kò sákọọ́lẹ̀ fún nípa àyè ẹ̀ má lò lè yìí o ẹ̀ má lò ó ládàkà ni wọ́n ní. so náà fìlà tó ní wọlé àtún wáyé lẹ́ẹ̀kejì náà àtún wáyé lẹ́ẹ̀kejì náà fìlà tó ní amúyún amú eléyìí ń wá dẹ̀nà pé àwẹ̀ arúgbó àwẹ̀ aláàdọ́rùn-ún yìí kò sínú àkọọ́lẹ̀ kò sínú àkọọ́lẹ̀ ẹ̀ǹjẹ́ ṣé àwa èèyàn lè má gbà kó tún wọná bí àbí èèyàn lè má yẹn náfìlà kó tún wọná bí àtìsọ́pẹ́ nìkan kan ọ̀sọ́pẹ́ ni yóò wọná àmọ́ tí ò bá dá kò dá tí ò bá dá kò dá ẹ jẹ́ ká kíyèsí àdísù àwọn ráàpù kan àwọn mẹ́ta kan tí wọ́n lè bá nẹ́bí sọ̀lọ́ àwọn sálàm tí wọ́n lọ lé ànábì wọ́n lè ṣe ziyara lé wọn wọ́n lè bá àwọn ìyàwó nẹ́bí àwọn sálàm wọ́n wá bi àwọn ìyàwó rẹ̀ àní ìbádàtì nàbí sallallahu alaihi wasallam ìbá nàbí ṣe máa ń sin Allah wọ́n sì ṣàlàyé fún wọn wọ́n ṣàlàyé fún wọn. ìkíni ni wọ́n rán pé fàkàánù ìsàkọlùhà bígbà tí wọ́n á fojú ojú kéré ìmọ̀ wọ́n fojú kéré ìbádà tí ànábì ń ṣe sallallahu alaihi wasallam àbí wọ́n fojú kéré yìí táwọn ń ṣe pé ṣé ànábì sallallahu alaihi wasallam ń tọ́lọ́run ti forí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ jáde tí ò tíì ṣe gan-an tọ́lọ̀ ti forí ẹ̀sẹ̀ jì ní ṣe báyìí àyẹ pé ọ̀nà sì jìn fáwọn o ọ̀nà jìn fún àwọn tọ̀ ẹni kálukú bá ń sàdéhùn pé tọ́ àmà àna ẹ̀rí mi tẹ́mi yí o fàwùsọ́lì wàlá ànàm òun kàn máa kí wọ́n sá ìtàn èkó wọn àwọn òní sinmi kejì ní pé à ntọ́ wọn ó ṣe ń ni pé ní àsùnmù òun sàmà fi gbogbo ayé gbàwẹ̀ ni òun ò sì ní sínú. Si ẹlẹ́ẹ̀kẹta kí ló wí ọ ni wípé ni ogun táyì méjèèjì wí ó da lóòótọ́ òun tó ń ṣe ni wípé òun ọ̀bùdàpò pé bẹ́ẹ̀ bá fẹ́ kírun gan àwọn àsìkò kan bẹ́ẹ̀ tẹ̀ ní rìkì tí àìrójú òde wá bá yín ìwọ́tọ́ aláǹgbàwẹ̀ náà àwọn àsìkò kan bẹ́ẹ̀ tọ̀ ní rí ìgbà àìrójú òde wá bọ̀ kí n sì ni máa ń fa ìyàwó dín nínú nítorí òun ṣe ń tọ̀ ni pé òun ò ṣẹ̀ṣẹ̀ kan níyàwó tóun bá ti níyàwó gbogbo tẹ́yìn méjì títa ààwẹ̀ gbà kò ní sí pé baálé wa àmànídìí àti rẹ̀gí àmànídìí àti lọ́jà kò ní sí níbẹ̀ so òun ó dìvóòtì gbogbo àsìkò fún àti báwẹ̀ ẹ̀dá kan yẹn rúṣun ọlọ́run ọba ṣé nǹkan táwọn ẹni yìí ìlú mẹ́tẹ̀ẹ̀ta ìwọ ní í ṣe ẹ̀sìn bẹ́ẹ̀ wọ́n máa kírun wọ́n sì máa gbà àwẹ̀ ìkànnì pọ̀ wọ́n ní fẹ́yàwó kó lè bàa máa rí gbogbo tí ń jẹ́ àníwárùn ìbáàdà ṣe ẹ dákun jẹ́ àníyàn tó dáa kọ́ làwọn ènìyàn ni àníyàn tó dáa ni ìgbìyànjú ni wọ́n ṣe but òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ó correct wọn ya àbá kò rí báwọn pé amma inni wallahi la atqakum inda Allah àgbẹ̀tì wọ́n lè bẹ̀rù ọlọ́run ọba tó ẹ̀ lè bẹ̀rù ọlọ́run ọba tó ìmọ̀ àníbi sallallahu alayhi wa sallam usalli wa anam òun kírun òun àti máa sùn tóun ní kírun asómù wa aftir asómù wa after, òun gbààwẹ̀ ọtún gbà tó báyìí tó ń yá òun tún sínú tóun ní gbààwẹ̀ mọ́ gẹ́gẹ́ bí ẹnlá wa Aisha radiyallahu ta'ala tó tó ti ròyìn iṣẹ́ eh, rẹ̀ sunna ní sọ̀rọ̀ sọ́nà wípé ní ìgbà míì ànábì sọ̀rọ̀ sọ́nà yíṣà máa gbà àwẹ̀ náà ni pé áá ah, ah, bí wọn bá rí ẹni pé ànábì sọ̀rọ̀ sọ́nà gbà yígbà yẹn kì í sínú tó báyìí tó yá yóò tún máa sínú lọ ah, sunna nù àmọ́ ìwọ tó ọlọ́run ní fẹ́yàwó fẹ́yàwó èmi náà fẹ́yàwó wàá summarize gbogbo ẹ̀ pátápátá súnà bá a ṣe kírun súnà bá a ṣe gbàwẹ̀ súnà bá a ṣe bá a ṣe fẹ́yàwó àti gbogbo tó tó kùnú lànà ní sọ̀rọ̀ sọ̀rọ̀ ìpinnu gbogbo tó ń bá gbé wá tó ànábì gbé wá. àníkà òsùn náà ti fà mọ́ rọ́dùbà òsùn náà ti fà lè sọ́mi ni gbogbo ẹni tó bá ti lè yẹ bá kóònù súnà ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ fàlẹ́sà mi nì gbogbo ẹni tó bá ti lè yẹ̀bá kó nu sunna anabi sallallahu alayhi wa sallam anabi ló wí o anabi ni kò sunu ọmọlẹ́yìn òun sallallahu alayhi wa sallam kí ni tó máa lẹ́yìn o èyí ni pé bíyàn bá kírun lọ́nà tí ò yẹ kó kí lẹ́sà mi ní o sallallahu alayhi wa sallam bíyàn bá gbá àwẹ̀ lọ́nà tí ò yẹ kó gbà á láyé sàmínú sallallahu alayhi wa sallam bí èèyàn bá fẹ́ yàwó lọ́nà tí ò yẹ kó fẹ́ yàwó láyẹ̀sà mi ni hu sallallahu alayhi wa sallam ẹ̀rí nu fún ìdáhùn sí ìpè àfẹ́ ìyẹn ó tún gbá ẹ̀kọ́ tó wọn rí ń àrẹ́pẹ́ nìkan wọn àmọ́ kó gbà ní ìbámu sí bá anábì sí ni kó gbà ní ìpè man amila amalan laysa alayhi amruna fahuwa raddun bẹ́ẹ̀ lọ́nkọ́lọ́n kó sàmùnà wa kó sàlẹ̀kùn àánú ẹ̀ fún wa wíta àti lọ náà ní ìpè ní ihdina siratal mustaqim àdúrà yìí ká máa ṣe ká sì lẹ́mìí ká sì sẹ́tọ̀ àìsàn ìpè ní sọ̀rọ̀tò mustaqim àti rìfà wá sí Quran chapter six verses one hundred fifty one one hundred fifty two and one hundred fifty one hundred fifty three kọlọ́nkọlọ́n kò ṣe ní ìrọ̀rùn fún wa. صراط الذين أنعمت عليهم Quran fẹ́ sàlàyé ihdina sirata al ọ̀nà wo ni sirata alladhina an'amta alayhim ọ̀nà táwọn ẹni ọlọ́run ọba tọ̀ manhum ẹ̀pẹ́ ni ulaika ma'a nabiyyina wa siddiqina wa shuhada'i wa salihina wa hasuna ulaika rafiqa ma'a nabiyyina ojú ọ̀nà àwọn ànábì ọlọ́run ọba ulaika ma'a nabiyyina wa siddiqina àwọn siddiqun àwọn nǹkan tẹ́kọ̀ọ́ ọlọ́run nìkan dé dáadáa jà siddiqi wọ́n tẹ̀lé àwọn òjíṣẹ́ ọlọ́run ọba pẹ̀lú ọkàn kan wọn ò sí èméjì ọ̀ṣọ́hádà àwọn tí wọ́n tẹ̀lé àwọn ànábì ọlọ́run ọba tán tẹ̀lé àwọn ìṣòro sálàmù lọ sójú ogun ọ̀sọ̀lẹ̀hìn àti gbogbo àwọn táwọn wá lẹ́yìn wọn wàlẹ̀ ìṣẹ́ni jágbe bá rìn ọ̀kọ́lọ́ rabbana ighfir lana wa li ikhwanina alladhina sabaquna bil imani wa la taj'al fi qulubina ghillan lil ladhina amanu ọ̀sọ̀lẹ̀hìn nù sirata alladhina an'amta àwọn tó ṣe ìdíra rẹ̀ lẹ́rí dákun fi àmàna wọn àwọn yìí náà ni wà ní hàdà sirati mustaqima fattabi'uhu wa la tattabi'u subula fatafarraqa bikum an sabili ghayril maghdubi alayhim ọlọ́run lákun sọ wa níbi ọ̀nà àwọn tó bínú sí gbogbo àwọn tó bínú sí àtọ̀rọ̀rọ̀ ọ̀nà àwọn òpólà bọ̀ọ̀lìn àtàwọn tí wọ́n nù. àyà méjèèjì yìí tó kọ́ mọ́ ni pé tábà ń tún rẹ̀ pé ní ọyọ́rọ̀ mọ̀gbọ́gbọ́ àlẹ́ àwọn ní fáwọn Yahudi wàlá bọ̀rí àwọn ni àwọn nàṣọ́ra méjèèjì gbólóhùn yìí ń pè ní ìtumọ̀ pẹ̀lú example ni pẹ̀lú example kí ni táwa pé Yahudi ni kí ni wọ́n ṣe àwòláyé tààràkú alimu alimu wà tààràkú alàmàlà bìmọ̀ alimu ẹni tààràkú alàmàlà bìmọ̀ alimu ìmọ̀ tí wọ́n mọ̀ kò sàǹfààní fún wọn wọ́n ní mọ̀ dáadáa ọlọ́run bù wọn ní mẹ́bọ̀tì wà lẹ́kọ̀ọ́ sàǹfààní fún wọn lọ́rọ̀ láàrin àwọn tọ́lọ́run ọba wọn wọn ò fi sin lọ́hùn wọn ò tẹ̀lé ìmọ̀ wọn ká fi sin lọ́hùn wọn gbé ìmọ̀ kalẹ̀ wọn sì nǹkan tó wù wọn ni. ẹrú anábì musa sáré pé ní ọ̀yẹ́ tó qala musa li qaumi ya qaumi lima tu'dunani wa qad alimtum anni rasulullah ilaykum suratu saff وإذا قال موسى لقومه يا قوم لما تؤذونني وقد علمت أني رسول الله إليكم ẹ̀yin ìjọ mi kí ló dé tẹ̀ ń ṣe báyìí kí ló dé tẹ̀ ń tàpá sí ní ti ń bá wí kí ló dé tẹ̀ ń ṣẹ̀ mí kí ló tẹ̀ ń kó sòótá bá mi kí ló dé tẹ̀ gbọ́rọ̀ sí mi lẹ́nu. wọ́n á jẹ́ pé wọ́n kọ́ dé àlémùtún ẹ̀ sì ti mà ẹ̀ mà ó dá yín lójú àní rasulullah ilaykum òjíṣẹ́ ọlọ́run ọba òjíṣẹ́ látọ̀dọ̀ náà ọba sí yín ni mí falama zaagu azaaga Allahu qulubahum tó ti bẹ́ẹ̀ ni wọ́n gbọ́n gbárí níta fi di ẹni ìbínú ọlọ́run ọba nù wọ́n mà wọ́n ní mà ọ̀tún wọn ò lò mọ́ wọn wa yuharrifuna al-kalima an mawadi'ihi wọ́n á máa ń chẹ́ǹjì wọ́n á máa yí ọ̀rọ̀ ọlọ́run ọba padà wọ́n máa lọ ọlọ́run wọ́n máa lọ ọ̀rọ̀ ọlọ́run ọba lọ́rùn àpèjúwe ti pọ̀ lásìkò sí i náà ẹlòmíì tẹ bá wí fún ẹni pé ẹ bọ̀ sí nǹkan tẹ nǹkan tẹ sọ à kíní yẹn o kò make sense now báàdì yẹn ò tẹ láyé àti sọ̀rọ̀ sálàm bóyá ń parí pé ní social composition wọn nígbà náà ọ̀nà tá a fi ń gbé nígbà wọn lè ra àwọn lọ́rùn bọ̀ láì bí ikọ̀ ràn yẹn lọ́rùn mọ́kẹ́ bánà bìkan bá ń bẹ láyé àwọn ọ̀dọ̀ bẹ̀lá lẹ́nu wọn lọ́rùn pé bánà bìkan bá ń bẹ láyé ni ó ti àmẹ́ǹdì rẹ̀ àwọn ọ̀dọ̀ bẹ̀lá ìmọ̀ṣẹ́ fún àwọn ọ̀dọ̀ bẹ̀lá ìṣẹ́sá àwọn Yahudi nù yuharrifuna al-kalima an mawadi'i àwọn náà máa ń chẹ́ǹjì wọn máa lọ́rọ̀ ọlọ́run bá lọ́rùn ọ̀nà òṣìṣẹ́ náà máa sọ̀rọ̀ sọ́lọ́run máa lọ lọ́rùn àwọn ni wọn ò kákún àtìmọ́ náà sọ fún Musa izhab anta wa rabbuka faqatila inna hahuna qa'idun subhanallah àwọn bàdé sọ ọgọ́ wọn sọ fún òṣìṣẹ́ náà tó ní káńká lọ nípa ń àmọ́ táwa tá a dé yìí o àgbọ́ àwa ti dé wá ìwọ àtọ́lọ́wọ́n bá rẹ máa lè jà tẹ bá parí tẹ bá wín ní àádùn díẹ̀ wọ́n bá sì payín àwọn òbẹ̀bẹ̀là òye ń gọ̀ọ́sọ́ lọ́hùn. so bọ́lú tàràkù alimu hum indahum ilm lakin tàràkù wàlẹ̀ amala bi ilmihim wọn ò lo ìmọ̀ káfí ṣiṣẹ́ wọ́n gbé ìmọ̀ sẹ́gbẹ́ kan wọ́n sì kan tó wù wọ́n. àtàkùn náà ká kéèsì bíi gbogbo mùmìnì mùsùlùmí tó náà bá ń ṣe bẹ́ẹ̀ màgòdóbè àléyìn mi ni kọ́lọ̀ ń fa ń bẹ́ o àáfàá ni àbẹ́ni tí ò fa fẹ́ pé ní ọ̀ràn yẹn tiẹ̀ ni pé kó béèrè lọ́wọ́ àwọn tá a ní mà kí ni ọ̀ràn yẹn rẹ̀ fásàlú àlà zikiri nkuntun lásán àlàmọ́ ẹni tí ò bá ní mà wájibù tiẹ̀ ọ̀ràn yẹn rẹ̀ ni pé kó máa béèrè gbogbo nǹkan tó ń ṣe ọ̀fẹ́ ṣe ilé kírun ni wádìí ẹ̀ ọ̀fẹ́ travel ni wádìí ẹ̀ ọ̀fẹ́ tajà ni wádìí ẹ̀ gbogbo nǹkan tó bá ṣe tó bá mọ̀ wádìí ẹ̀ tó bá jẹ́ pé onímọ̀ bá ní onímọ̀ bá ní onímọ̀ bá ní títí ẹ̀ ní wípé kó lo nǹkan tí tó mọ̀ kó lo nǹkan tí ó mọ̀ tó ní mímọ̀ nù ni ò ní jẹ́ kí ó di màgbó bó wà lẹ́yìn àmọ́ gbogbo ẹni tó bá nímọ̀ tí ò lo ìmọ̀ rẹ̀ abẹ́ni ò nímọ̀ tí ò bi àwọn onímọ̀ yóò wà nínú because tí ó mọ̀ túmọ̀ sí ni pé yóò máa yóò fi ìmọ̀lẹ̀ yóò máa ṣe nǹkan tó wù ìmọ̀ gáìdì ẹ̀ òní gáìdì ìmọ̀ ntáwọn ìyàwó dé ṣe táwọn fi ń sìn wọ́n ṣe àpèjúwe nu so kí ni kálukú náà sọ ara ń bẹ̀ àbẹ̀lẹ̀ ọ̀kọ́lọ̀ kó kó má ṣe tiwa náà bẹ́ẹ̀ o gbogbo a onímọ̀ tí o bá lo ìmọ̀ rẹ̀ tí o bá lo ìmọ̀ rẹ̀ kọ́lọ̀ kó kó kó mọ̀ jẹ́ ká wà nínú àwọn tó làwọn bá sọ nù suratul Ankabut Quran chapter 29 nine Quran chapter twenty-nine verse thirteen Allah ni ah, wala yaxmilunna asqaalahum ma wa asqaala ma asqaalihim wala yaxmilunna asqaalahum wa asqaalan ma asqaalihim wala yusaluna yawma alqiyamati amma kanu yaftarun so inú àwọn ìtumọ̀ táwọn onímọ̀ tafsiru fún ayáyé ni pé àwọn gbogbo onímọ̀ gbogbo onímọ̀ tí ò lo ìmọ̀ rẹ̀ tó ní tí ò lò ó tó ń fi tó fi màá lẹ̀ tó ń ṣe tó wù ú táwọn kan wá rí táwọn kan rí ẹ pé ní àwọn náà wọ́n ń ṣe gẹ́gẹ́ bá ń ṣe ń rí because innama innama yakhsha Allaha min ibadihil ulama àwọn tó yẹ kó bẹ̀rù ọlọ́run innama yakhsha Allaha min ibadihi al ulama àwọn tó yẹ kó bẹ̀rù ọlọ́run ọba nú àwọn ẹ̀rù ọlọ́run ọba òun làwọn tọ́lọ́run assumption náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà máa ń lò pé àtàbárò ní mímọ̀ kan tí ń ṣe nǹkan so wọ́n máa tẹ̀lé kọ́nà lè má bí because wọ́n ti dìlé pípẹ́ àgbọ̀lọ́n ṣe kẹ́ tó pẹ̀lú òmà yìí kò yẹ kó tún ṣe nǹkan tí ò dáa mọ́ àwọn afáàtún wáyé pé ní wala yahmiluna athqalan wala yahmiluna athqalahum wa athqalan ma'a athqalihim òun ó ru ẹrù tara àwọn ó tún pàtàkì lómi lọ́wọ́ torí pé táwọn wọn lọ nípa fásitì àlọ́ àlàzíkiri mórílágbájá tó ń ṣe báyìí wọn ó jẹ́jọ́ tiwọn wọn ó tún jẹ́jọ́ àwọn tí wọ́n nù lọ́nà tí wọ́n nù lọ́nà ọlọ́run kò sọ wà níbẹ̀ tó kẹ́dàkùn gbogbo wa pátápátá bákan náà àwọn òbí nínú ilé bàbá àtìyá àwa náà kákìí sáàrin yìí o tí Islam wí òní máa ṣe nítorí pé àwọn ọmọ wa àwọn ọmọ wa wọ́n máa kọ́ sí wa tàbá wá fi ìmọ̀ọ́lẹ̀ táǹtì tó wù wá níta máa ń kọ́ sínú o ìwọ̀n náà sì dàkálà sínú wàlá yàmìlú náà kọ́lá wọn kọ́lá máa àti kọ́lá yìí. bákan náà gbogbo àwọn olùkọ́ gbogbo àwọn olùkọ́ pátápátá pàápàá jùlọ ní basic level crèche ní kindergarten ní primary school ní ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìgbà míì bẹ táwọn ọmọ bá ti ti school dé ńgbà míì báyìí tẹ́ bá ní kí lẹ́kọ́ pápájọ lẹ́tà àzọ́ ìpínpọ̀ yára bí kàbí islamic studies ni tábà wá ń kàwọn nípa àà kò má rí báwọn nípa bí bí wọn kọ àti kọ wà nù tó túmọ̀ sí pé ní student àwọn pupils àwọn pupils wọ́n ní trust nínú gbogbo ẹni tó bá dúró síwájú wọn ti ń kọ́ wọn yálà ọkùnrin àbọ̀ obìnrin ni ẹ dákun ẹ kọ́ wọn dáadáa o ẹ kọ́ wọn dáadáa o ẹ lo nǹkan tẹ́ ẹ mọ̀ lọ́nà tí ó fi ṣe yín láǹfààní káyìn náà máa wà nú àwọn ولا يحملون أثقالهم وأثقالا مع أثقالهم إذا اهدنا الصراط المستقيم أيضا لهم فنطمع وصراط الذين أنعمت عليهم وهم الأنبياء والصديقون والشهداء والصالحون غير المغضوب عليهم كيف نعواتي ونما وتم ولو إماما تركوا العمل بما علموا ولا الضالين بقى أنا كيشي ونعواتي وانتي وانسي لهم مكان àwọn kan bẹ wọ́n nímọ̀ àwọn òdo àwọn ni wọ́n tó fi ṣiṣẹ́ àwọn eléyìí ṣiṣẹ́ wọ́n tó wá ìmọ̀ ìkíní kejì màdùmọ́mù ṣàràánì ọlọ́fà tí alimami alhafiz imam bukhari rahimahullah nínú tírà rẹ̀ sahih bukhari ó bá wà bàbá bùkàn tó pẹ́ ní báàbùn alẹ́lmù alẹ́lmù qabla alqawli wal amal alẹ́lmù qabla alqawli wal amal tó fẹ́ sàlàyé àdéhùn tó fẹ́ mú aládùn àbábò ni pé ní èèyàn máa ń wá ìmọ̀ ni kéèyàn tó gbígbà wá sí kéèyàn tó máa sọ̀rọ̀ yóò wá ìmọ̀ ni kéèyàn tó wí kìnnìkan kìnnìkan tí ó bá wí ntọ́ fẹ́ sọ nípa rẹ̀ wá ìmọ̀ rẹ̀ kọ́ tó sọ ntọ́ fẹ́ ṣe wá ìmọ̀ rẹ̀ kọ́ tó sọ ìmọ̀ sára kọ́ máa ń jọ táwọn afá ń yàn pé ní fáàrẹ̀ fún ni kọ́bùlà ní táàbùdó ni fàmọ́ àrífún ni fàkẹ́fà yà bódò àkọ́kọ́ wá ìmọ̀ nípa sísìn lọ́run ọba ní ká tó sìn lọ́run torí tí èèyàn bá wá mọ̀ nípa sísìn lọ́run ọba kò lè ṣe sìn lọ́run ọba ọ̀rọ̀ ìrìn màgòbóba ni àwọn màgòbóba àléhìn ní gbogbo ẹni tí ó nímọ̀ àmọ́ tí mò ń wò lára rẹ̀ àti àwọn èèyàn rí pé aha Allahu Akbar eléyìí náà sì nímọ̀ ẹ̀ẹ́rì ẹlòmíì kódà ọlọ́wọ́ tún kẹ́ yóò lè kéwú níbi ẹlòmíì ó lọ kéwú níbi tí kéwú ti bẹ̀rẹ̀ ibi tí kéwò ti bẹ̀rẹ̀ yálà mákànnà bí màdínà ni tó bá tún dé ìsìbáàlù kò bọ́ ńbẹ̀ ká máa wọ aṣọ ńlẹ̀ ká máa tẹ̀sọ̀ kòtò mọ́lẹ̀ ká máa tẹ̀wé mọ́lẹ̀ kò bọ́ ńbẹ̀ ẹlòmíín ti mí nítorí oríṣiríṣiríṣiríṣi ìró yìí náà àríjú wa ńlá yà kó na fi kọ́ ìṣèdí mi kọ́ ilá ìta àlá ọ̀rọ̀ ìrọ̀mà gbogbo àti tòró fọ́ mọ̀ ẹni tó bá ń dègírì láti ro jámẹ́ ìtìlá ní àbí ó mú lòkúrò àbí ní jámíà míì náà ní ìrákè ní bàgídádì ní gbogbo tá ti ní assumption tiwa ni pé àwọn eléyìí ń gbọ́dọ̀ nímọ̀ nípa ẹ̀sìn dáadáa torí wọ́n lè kọ́ níbi tí nípìnlẹ̀ rẹ̀ kéèyàn ó jáde ní jamiat al-azhar mọ́rìdìlẹ̀ elmi kó jáde níbẹ̀ ká má wàá rí àpẹẹrẹ kó má sì yàtọ̀ láàrin òun àtẹni tó jáde ní nílẹ̀ wẹ́ ní ní ní dáwọ́lá gàrìbíà ní western countries so yìí náà kò ìgbà eh, tí gbogbo tó mọ̀ ó dàbí àwọn tọ́lán ròyìn alúnà alùpàá ní pé ní màtàlù kàmátàlù lè ìmá rí yàmìlú àṣàrò bí ìsàmàtàlù kọ́ mi lè dé ní kálá òbí ayàtì lẹ̀. àpèjúwe bí àpèjúwe ìhìmáàrù ni ìhìmáàrù ẹ bá kó kẹ́tẹ́kẹ́tẹ́ bẹ́ẹ̀ fi gbogbo gbogbo mọ́tò tẹ́ fi di tíra tẹ́ kó sẹ́yìn rẹ̀ kò wúlò fún kò má ti ń bẹ nínú ẹ̀ bẹ́ẹ̀ náà ni àpèjúwe ńtọ́lọ́ ní kò kéwu tí ò lò ó zẹ́rù màgbóbì kó máa ná àwọn màgbóbì o òdì kejì òun ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń sin lọ́hùn pẹ̀lú àìmọ̀ kan eléyìí náà kápẹ́ àkíyèsí ara wa sí toró lásìkò òsìn pàápàá jùlọ lọ́dọ̀ àwa ṣàbábò onísùnnà ọ̀pọ̀lọpọ̀ wa ọ̀pọ̀lọpọ̀ wa ọ̀pọ̀lọpọ̀ àwọn sábàbù súnà lónìí ẹ̀dàkùn ẹ̀ má bínú nídìí ká tún tọ́ síra sí dáadáa dáadáa dáadáa dáadáa ká má máa tó tòkótò ká má máa tú kí ó lọ́nà tí ò tọ́ ká má máa sin lọ́hùn pẹ̀lú àyèmọ̀kan ká má máa ṣe súnà pẹ̀lú àyèmọ̀kan ká máa ṣe súnà pẹ̀lú àyèmọ̀kan tòtí a máa ń ṣe súnà pẹ̀lú àyèmọ̀kan yóò dá sálà sí ni wàhálà bọ̀ọ̀lì àwọn atáǹtì súnà pẹ̀lú àyèmọ̀kan èèyàn máa ń tó fẹ́ ṣe kó tó di pé ní yóò ṣe ni torí pé atáǹtì nígbà míì nígbà míì ẹ rí kódà àwọn àwọn ibùn àwọn bọ́lá sí gan ẹlòmíì alihamudulilayi masha allah tabarakallah mazaharu rẹ mazaharu sunni ọlọ́run kẹ́ ó sànú ẹ̀ ọlọ́run ní kó ṣe súnà tarbiyata lihya ọlọ́run ní kó rí ó ń ṣe tẹ́rẹ́bí ádámù ìsibáàlù kò ṣe ìsibáàlù sọ̀kòtò rẹ̀ wọlé alhamdulillah multazim alhamdulillah wọ́n tó bá kó bi tàbí kù láyé pẹ̀lú àwọn tẹ́jíríbà oríṣiríṣi nǹkan tí tán ti pèyàn dá sí ọ̀pọ̀lọpọ̀ yẹn ń jì tá wọ́n ń fèèyàn níbẹ̀ ẹ ká mú àpèjúwe ti àárín ọkọ láya àárín tọkọtaya O ọ̀pọ̀lọpọ̀ àwọn bọ́ráàsì ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n ń jìtá níbẹ̀ adákanká kè sáàárín òun o ẹlòmíì eh, gẹ́gẹ́ bá àwọn àwa mọ́ ṣe máa wí mẹ́ lọ́wọ́ bá wí ló kàn but kí ni ń bẹ lẹ́yìn mẹ́ kò ní mọ̀ ẹlòmíì mo ti rí ẹnìkan rí tẹ́ pọ́n afẹjọ́sùn àtọkọ àtìyàwó ìyàwó ní wípé ní eh, ọkọ ń lu ìyàwó jẹ́ kí n lọ sí ọ nítorí pé ní súnà ni súnà ta ni wọ́n ní pé kọ́ńtà pé má dòrìbò òun náà wọn á bí nítorí pé nítorí wọn bèrè bó òun nìta ní ayé ayé ìsàkalẹ̀ fún olójúṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ńlá muhammad ni ó ní ìtàn wá fún mi ní instance kan example kan péré ìtọ́ra méjì o pé tí wọ́n ti gba ìgbà wa rẹ̀ pé òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ònàwókè olùyàwó ẹ̀ gbàtọ́tọ́ pé súnà ni kò sẹ́rì fún kò rẹ́rì mú wá àfàbóhe tẹ̀lé rẹ̀ káfàrọ̀ bálẹ̀ àlàáṣù ló wà àti sọ̀rọ̀ sára ni pé ní ká ẹ má lu àwọn ìyàwó yín ẹ mọ́ lù wọ́n èyí tó wà nù kò wá rántí súnà kàwélíà wà náàyù táni sàlàsàlà wí pé ẹ mọ́ lù wọn ìyàwó yín kò rántí yín kò rántí sọ pé wọ́n bẹ̀rẹ̀ bó wọn lọ rántí. ọlọ́run fàánù wa ń bẹ bákan náà àti mẹ́nubà ní ní ẹ̀ẹ̀kan náà lẹ́ẹ̀kan náà yìí pé ẹ̀dákun gbogbo àwọn shabab ẹ jẹ́ ká ká mọ nǹkan tá à ń ṣe ẹ jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe yorùbá náà sọ wípé ní àyè fàgbà fàgbà ni òjá yóò gún ẹ má jẹ́ ká yíyájú sí àwọn aṣíwájú wa núùmọ̀ ọ̀láyà àwọn àwọn yìí bẹ́ẹ̀ pọ́n wọn lé bẹ́ẹ̀ pọ́n wọn lé ọlọ́run ti pọ́n wọn lé bẹ́ẹ̀ pọ́n wọn lé o bẹ́ẹ̀ pọ́n wọn lé o ọ̀láyà ọlọ́run pọ́n wọn lé àmọ́ káwa náà wá pọ́n wọn lé ká pọ́n wọn lé àwa náà fi gba aládá ni a sì tàṣà ráfà pẹ̀lú ẹ̀ pọ̀tì ìpọ́n wọn lé ká kò sí kankan kò dín kankan kò sí kankan lọ́nà sí fún wọn so àwọn tọ́lọ̀ ní kí wọ́n ní ìmọ̀ tọ́lọ̀ ń bọ̀ nímọ̀ so ẹ jẹ́ ká lo sunna yìí tó wà nù hadithu abdullahi bin mas'ud radiyallahu ta'ala anhu qala intalaqa abdullahi bin sahal wa muhayyisa bin mas'ud bin zayd ila an qala wa huwa yatamashatu fi salati de àwọn kan wọ́n lọ bá ní sallallahu alaihi wasallam kan. àwọn méjì محيصة méjì عبد الرحمن بن بن سعد أبو حيصة ابن مسعود النبي صلى الله عليه وسلم فذهب عبد الرحمن يتكلم فعبد الرحمن كيكيو لون واجب واجب بنبي وهو أحرف القوم òun ló kéré jù فقال النبي صلى الله عليه وسلم كبر كبر آه ṣé ìwọ làgbà ni olóhùn kan àá ṣé pé ọba ṣe ìwọ kọ́ làgbà ajá kágbàlagbà ó sọ̀rọ̀ jẹ́ kágbàlagbà ó ṣe kíni kó sọ̀rọ̀ kẹ́bìrì kẹ́bìrì ẹ̀jẹ̀ ká má bàjẹ́ súnà eléyìí náà ká má wàá gbà náà àwọn abálàbà ọ̀lìn àwọn tá à ń ṣe súnà pẹ̀lú àìmọ̀kan ẹ̀dákun súnà tá a fẹ́ ṣe ẹ̀jẹ̀ ká wá dáadáa ká ní màá ń pa rẹ̀ dáadáa ká tó ṣe ọlọ́wọ́lá kan ṣe é ìmọ̀nà fún wa ọlọ́run ó ṣe lílo gbogbo nǹkan gbọ́ yóò ṣe ní ìrọ̀rùn fún pẹ̀lú ògùn tó ọlọ́run ọba kò sí nǹkan kan táwọn ẹni ìṣáájú tí wọ́n fi yàtọ̀ fún àwa gẹ́gẹ́ bó sọ àánú asaro abdullahi bin Mas'ud radiyallahu ta'ala anhu ìpè ní alukurani sọ̀kalẹ̀ òun sì máa gbogbo ibi tí kọ̀ọ̀kan sọ̀kalẹ̀ sí òun sì òun máa ń bò ló sì pé ni wallahi law a'lamu anna ahadan a'lamu minni bil Qur'an láàtẹ̀tù tóun bá tó mọ̀ wípé nìkan ń bẹ lórí ilẹ̀ẹ́lẹ̀ nígbà náà tó nímọ̀ ju òun lọ ní àlùkùránì kí wọ́n lè bá tọ́lábùlà ẹ̀lmì nù. wọ́n wá sọ pé ní nígbà òun níta fẹ́ lò ní pé gbogbo àwọn gbogbo àwọn táwọn bá gba kéwúrẹ́ dání sallallahu alaihi wasallam àwọn ò ní tàjà wáza rẹ̀ títí táwọn fi ha táwọn fi táwọn sì fi lo nǹkan táwọn kọ́ òun òun fi ní kí gbogbo nǹkan rọrùn fún àwọn ọlọ́run fi ní kí gbogbo nǹkan rọrùn fún àwọn pọ̀tù lónìí ọ̀pọ̀lọpọ̀ wa a ti sọ ìmọ̀ gbọ́rọ̀ ọlọ́run ọba di bàtà àfi nàjú bàtà àfi nàjú ọ̀pọ̀lọpọ̀ sọ ọ́ dá sápẹ́ ní níta ń gbọ́ níta ń gbọ́ à ń lò ní àwa láì kò ní sí kò ní sí ìyọnu so ọlọ́run ó ṣe lílò rẹ̀ fún wa ní rọrùn o ọlọ́run ṣe lílò rẹ̀ fún wa ní rọrùn o láàkàn ṣọ ọlọ́run ọba ìtumọ̀ àwọn masáìlú àkàdíyà tó wà ń bẹ á mẹ́nubà á sì mẹ́nubà masáìlú fìkìhíyà náà lágbára ọlọ́run ọba bọ́lá bá fi fún wa ní ìmọ̀ mọ́ ló lè fún wa ní agbára rẹ̀ mọ́ àbẹ̀lọ́run kọ́lọ́n kó wà lákànṣọ́ rẹ̀ èyí tí a wí kọ́lọ́n kó jẹ́ kó sọ aláǹfààní àti àwọn táwọn àtẹ̀yìntẹ́ ẹ̀gbọ́n kọ́lọ́n kó jẹ́ kó sọ aláǹfààní o kọ́lọ́n kó ká bá níbi tí ó léèrè lànà ọlọ́run ọba subhana rabbika rabbil izzati yasifun wa salamun ala al والحمد لله رب العالمين سبحان ربي سبحانك اللهم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك